الحمد لله الذي أرسل رسوله بالهدى وبالكتاب والسنة وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له نهى عن كل ضلالة وبدع وأشهد أن محمدا عبده ورسوله وصفيه من خلقه اجتباه الله وهداه صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلانيتكم تفلحوا غدا مع الفائزين يقول عز من قائل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله داج داجو أما يكون تلون في النبي صلى الله عليه وآله وسلم وناني إمانا تسيكو كنت بايا قاسي إسلنا أما جاء إمانا تسيكو كنت بايا تلتاكو òkùnkùn náà ni anabi sallallahu alaihi wa sallam nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn àdéhè ó pàkíyèsí wa lọ sí di bó ti ṣe jẹ́ ọ̀ràn yẹn lórí wa pé ká di súnà ọmọ lọ́wọ́ méjèèjì ká má fi ọwọ́ ẹ̀ hẹ ká má ti fi mú súnà ká sì fi agbára láti rí kórè súnà yìí láwà orí rẹ̀ la dúró sí orí rẹ̀ ní kúkà wa má nígbà tá a bá fi lé ayé sílẹ̀. àwọn àwọn ọ̀làwùjọ wa tá a bá wò finifini á rí pé àwọn ẹni tó fẹ́ ti súnà wọn ọ̀pọ̀ títí àwọn ẹni tó sì ń pèpè lọ sídìí rẹ̀ wọ́n kéré jọjọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ni ló ṣe wípé ni wọ́n máa fi súnà ṣe ẹ̀fẹ̀ lásán ni wọ́n máa fi àwọn olùpèpè lọ sídìí rẹ̀ ṣe àwọn lérò wípé táwọn ṣe ló dáa ń wọn lọ wò pé inú dẹkùn làwọn wà súnà yẹn táwọn bá ní káwọn máa lò ó níṣẹ ni wọn sọ ìgbésí ayé àwọn délé wọn máa wò pé àìṣe súnà oná ló máa na máa ṣe tó wà wọn náà bá ti gbogbo nǹkan ní òní rọrùn ní òní rọgbọ mọ ìdí tó fi jẹ pé àwọn ẹni tó wọn tó yapa tó takòlà náà Ànábì sallallahu alaihi wa sallam á rí i ni wọ́n pọ̀ lápọ̀jù kọ́dà gan pípọ̀ tí wọ́n gbogbo àyà ọkọjà sísọ láwùjọ kan sí àwùjọ míì kan náà nínú èèyàn ń tò lápá ike gbogbo ibi tó bá lónìí gbogbo bá dé àti pé gan gbogbo ìletò tó bá wà àdúgbò kọ̀ọ̀kan onísọlá ẹ̀ máa rí àwọn ẹni tí wọ́n ní ìmà nípa sọ́nà gbogbo owó tí lè wù kó kéré ma wọ́n ti tó gbìyànjú láti rí pé àwọn ń ta sọ́nà yẹn ká láàrin àwọn ẹni tí ó mà nípa rẹ̀ àìsẹ́ wọlé àìlẹ ayẹkù nàbí hìm máa ní ẹgbẹ́ mẹ́tọ́kù bí sọ́nà ti nìkìlì hìm. báyà àtúnlẹ̀ rí nínú àwùjọ ẹni tó ṣe pé ọlọ́run lè fa àwọn náà ṣe kò ń gẹ́ káwọn náà dẹni tí ń di súnà mọ́ gẹ́gẹ́ bíi tiwọn. alhamdulilayi àmì ọkùnkè lọ sí di súnà yìí a rí i pé ìlànà tiwọn ojú ọ̀nà tiwọn kò náà nìkan gbé tó àtìlẹ̀ ká máa rẹ̀ fáwọn èèyàn torí bẹ́ẹ̀ sì wá ti ṣe nu yéé ṣe tó ń fọkọlọ lásán hun yéé sì ṣe tó ń fi òórí lásán gbé kalẹ̀ qala àti màpínsẹ́ láàmà wa lọ́sídìí alukur'an àti sunna anabi sallallahu alayhi wa sallam. àwọn ẹni tí wọ́n ń pèpè lọ́sídìí òdodo yìí báyìí ọ̀pọ̀lọpọ̀ nínú wa iná ni wọ́n bá ìṣòro pàdé ìṣòro látọ̀dọ̀ àwọn ẹni tó ti pé wọn fẹ́ sunna ìṣòro látọ̀dọ̀ àwọn aládàádáálẹ̀ ìṣòro látọ̀dọ̀ àwọn tó ti pé àwọn tiẹ̀ ti fi islam sílẹ̀ ọjọ́ ti pẹ́ wọ́n máa pè wọn lórúkọ tí èsì tiwọn wọ́n máa bà wọ́n jẹ́ lóríṣiríṣi nítorí kí eléyìí ó lè bá a mú wọn káwọn náà gbẹ́sẹ̀ kúrò lórí sunna káwọn náà dirú wọn káwọn náà dẹni tí wọ́n máa takò lànà nẹ́bì sallallahu alaihi wa alihi wa sallam. bẹ́ẹ̀ni oríṣiríṣi ìṣòro tún kojú wọn látọ̀dọ̀ àwọn ẹni tí àwọn náà lérò ipe ńṣe làwọn náà ń pèpè lọ síde sunna ńṣe làwọn náà ń pèpè lọ síde kìtàbù sunna àwọn náà ń fẹ́ káwọn èèyàn wọ́n di tọ́lọ́run wọ́n di tànàbì sallallahu alaihi òun náà ní kọjá ikú àwọn nìkan làwọn ń bẹ kò sí ní sí ẹlòmíì mà tí wọ́n máa pèsè lọ síbi níta ń pè ní súnà bọ́fẹ́ kó ṣe pé níta wọn ń pè ní súnà ó lè yapa ó lè tako bí ìṣe súnà nàbẹ wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. lábẹ́ òfin ṣẹ̀ríà tí èèyàn bá jẹ́ ẹni tó ṣe ike ó ń lérò kó ń náà lọ síbi súnà ìgbà tó ṣe ike àwọn olùpèsè lọ síbi súnà àwọn gangan ló mú lọ́tà àwọn gangan níbẹ̀ lọ àtẹ́lù àwọn gangan ló máa ń bàjẹ́ àwọn gangan ló fẹ́ dalé wọn wó oníjàn gan lábẹ́ òfin ọlọ́run ó ti di mùtẹ́dẹ̀ òun náà ti di aládàáda alẹ̀ òun gan alára ó ti dọ̀kan nínú àwọn ẹni tó ṣe wípé ó kí gbogbo owó dojú ìjà kọ láti fi hàn pé n ti ń ṣe kì í sọ̀nà àti pé ìsìnà pátápátá gbáà ni ń ṣe ní wá láti da súnà wò nítorí kí ìbàjẹ́ ó lè bá àgbáyé kan ìṣèlè lónítàn ló jẹ́ nǹkan èlò fáwọn ọ̀tá ìsìláàmù àwọn ẹni tó fẹ́ dojú súnà délẹ̀ tó wọn fẹ́ kó gbérí rárá. متى يبلغ البنيان يوما تمامه إذا كنت تبنيه وغيرك يهدمه níjọ́ wo irú rò pé létà ńkọ́ ilá àkọ́dópin nígbà tó ṣe pé wọ́n ti ṣe ń kọ́ bẹ́ẹ̀ náà lẹ́nìkan yọ àkejì nínú nígbà tó ṣe pé wọ́n ti ṣe ń máa bẹ́ẹ̀ náà lẹ́lòmí wò wàlẹ́wò alifu bẹ́ẹ̀ni kọlfuhum ẹ̀ẹ́dìmọ̀n kẹfẹ́ famaadalu bẹ́ẹ̀ni kọlfuhu alifu ẹ̀ẹ́dìmì àti nà ìgbésẹ̀ bá ti ẹgbẹ̀rún èèyàn ló mọ́lé nígbà tí èèyàn kan tuntun tó ń wọlé tí wọ́n ń wọ yẹn èèyàn kan tuntun yẹn ó ti tó ba tẹ̀ wọ́n báwo wá ní tí wọ́n ti wọ̀ nìkan lọ́ba mọ́lé nígbà tí ẹgbẹ̀rún èèyàn kan yá kejì níjọ́ onírúurú bẹ́ẹ̀ ni ó dópin. níjẹ́ òní ru ilé bẹ́ẹ̀ ìní ọjà ilé tó ṣe wípé àmàpin ọpọlọpọ nínú wa wọn máa bà wọn ẹni tó ń pèsè lọ síbi súnà jẹ wọ́n máa bẹnu àtẹ́lù wọn wọ́n máa bà wọ́n jẹ́ wọn á ní tí wọ́n sọ ṣe déédéé ní tí wọ́n sọ ìsọkúsọ ni àti pé gbogbo nítorí wì ọkọ̀ sáko ara ni tó fi ike ọ̀rọ̀ tiẹ̀ tó bá sọ onáà ní súnà nàbì sallallahu alaihi wa alihi wa sallam taquluna faman antum hatta yakuna lakum indu ẹnso ike eléyìí ọ̀tọ̀ lọ́dọ̀ wa eléyìí òrí bẹ́ẹ̀ lọ́dọ̀ wa eléyìí òrí bẹ́ẹ̀ lọ́dọ̀ wa táwa lẹ́yìn tẹ̀sí dẹni tọ́ lọ́dọ̀ kí lẹ́yìn jámá tẹ̀sí dẹni tọ́ lọ́dọ̀ ẹ̀ńbẹ́sẹ̀ ọlọ́run bá jẹ́ lórúkọ kókó olóńpèpè lọ sí di ẹ̀sìn ọlọ́ ọ̀nba súnà níbi sọ̀rọ̀ wá àrẹ sílẹ̀m jẹ́ lórúkọ kókó olóńpèpè lọ súnà ọyọ akẹ́kì ọyọ kùmàtì ọwọ́ àtọ̀ pé ọmọdókun ìwọ gan lọ́wọ́ ìwọ gan lọ́yọ báwo ni súnà yẹn tó ṣe wá fẹ́ dópin báwo ni ilé ọlọ́mọ tó ṣe wá jẹ́ nǹkan tó ṣe pé tí wọ́n fẹsẹ̀ múlẹ̀ ṣinṣinṣin torí di eléyìí báyìí àwọn olùwà wa ní nínú àmì táàbì máa dá ládàáda lẹ́mà àwọn àmì yẹn pọ̀ ẹjẹ́ aṣẹ́wọ́gba méjì péré nínú ẹ̀ lónìí nínú àwọn àmì táàbì máa dá àwọn lẹ́mà. هناك لأنهم يسارعون في تكفير أو تفسيق من خالفهم في البدعة التي ابتدعوها نمام يوا هناك وما كجو في أن تبات لتقوى nínú ọ̀nà táwọn là kalẹ̀ fúnra wọn nínú orú ìgbésẹ̀ táwọn ń gbé nínú àdádálẹ̀ táwọn náà dálẹ̀ ẹnikẹ́ni tó bá ti lè takò wọn nínú ẹni tí wọ́n ń ṣe yẹn wọ́n máa yára pẹ̀lú wọn kébèrè àbí kí wọ́n yára pẹ̀lú ẹ̀dúró rẹ̀ ní kòkì ìpè kí lọ jáma kẹfẹ́rí màlẹ́lẹ́yìn kí lọ jáma òkè èèyàn lásán subhanallah débi wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wa wọ́n ta ẹnu àlọ́ náà ọ̀rọ̀ wa ọ̀rọ̀ wọn ti dórí wípé aṣíwájú àwọn aṣíwájú àgbà fún àwọn ẹni tó ń tẹ̀lé súnà Ànábì sallallahu alaihi wa sallam wọ́n ti ẹ̀ pẹ̀lú wọn sáńkẹ́fẹ̀ẹ́ wọ́n pẹ̀lú wọn ní kòkì níta àbòsí àti ti ọ̀tẹ̀. الإمام الذهبي رحمه الله من سيرة سير أعلام النبلاء أظهر سوا نكاسا فتسل لا الإمام أحمد رحمه الله تعالى أتى ولد ذلك إما والمعتزلة تسيد وأن تقرأ القرآن خلق الله إن تلون تلا القرآن يصور لون لأنه سوى في إمام أحمد تسجل تسنسن تسيس ودودو تسمونه تسيس يبقى لوري رأي òun fi yé wọn pé dájú sáká alukur'ani yẹn ọ̀rọ̀ ọlọ́run wa kalamullahi sifatullah ọ̀rọ̀ ọlọ́run ìròyìn ọlọ́run orí eléyìí ni imaamu ahmed dúró sí títí tí ẹnìkan tí wọ́n ń pè ní ibnu abi dawud ibnu abi dawud tọ́jú abẹnugan nínú àwọn mu'tazila yìí tí ń bá imaamu ahmed ṣe kànfà ó dìde dúró níwájú khalifa tí ń jẹ́ al ìwọ́n sọ fún وني امير المؤمنين قل الازواج فهو البابود هو الله ضال مضل مبتدع قل امام احمد فقلهم برا ان تسسناني تسسي اوين يلانا على رجع لسنة لا حول ولا قوة الا بالله ايوا اقول لهم بكم ايتا فقط فقط ازواج فهو اهل السنة والجماعة امام احمد امام اهل السنة والجماعة ان يقول لي ان يقول لي ضال مضل مبتدع تسسناني níṣẹ́ ń ṣe àwọn èèyàn lọ́nà àti pálá dáadáa lẹ̀ nínú mi alimami zahabi ó tó sọ fún wa nínú síra yìí ọlọ́rọ̀kùnrin ó tó sọ fún alimọ̀tọ́sìn oníyá amir al-mu'minin ìdájúwájú fáwọn olùgbàgbọ́ òdodo innahu wallahi káfírin mushrik mo fọlọ́ ọba búra pé káfírin mo sì tó fọlọ́ ọba búra pọ̀ sẹ́bọ̀ ni la hawla wala quwwata illa nítorí pé ìdáhùn ń yẹn lọ sídìí rẹ̀ tọ́takùtọ̀ lọ tọ́takùtà nàbì sallallahu iye èèyàn tó dúró takò wọn kò tó mélòó ìmáàmù ahmed ló síwájú àwọn èèyàn wọ́n wẹ́rẹ́ tó takò wọn lórí ìsọkúsọ yìí ó kúkú fẹ̀ kan pè ń kété ọlọ́sẹ̀ bọ́ ni kọ́dà ẹ̀ṣọ́ kẹ́mẹ́nu ká yẹ wájú oníṣẹ́ abáníká yẹ òfin fínní ọ̀nà tó gbà sẹ́bọ̀ sọ́lọ̀ gan ó ti ju ẹ̀yọ̀ lọ subhanallah kọ́dà gan ó tún sọ̀rọ̀ lọ́dọ̀ alimọ̀tọ́sìn ó ní انتر احمد اوتسينا اوتسينا لنا ولا حول ولا قوه الا بالله شيخ الاسلام ابن تيميه من سراره من هذه السنه النبويه اني والخوارج تكفر اهل السنه وكذلك الرافضه ومن لم يكفر فالسق وكذلك اكثر اهل الاهواء يبتدعون رايا ويكفرون من خالفهم فيه وأهل السنة يتبعون الحق من ربهم الذي جاء به الرسول صلى الله عليه وسلم ولا يكفرون من خالفهم فيه بل هم أعلم بالحق وأرحم بالخلق إمام ابن تيمية قل wo àwọn خوارج أما ṣe pé tí ẹ̀rọ ti lè ṣẹ̀ṣẹ̀ ńlá kan kò ní tútú bá lọ́dọ̀ àwọn yóò di kèfèrí náà ni láyé ń bí tó wọ́n ní nání ọwọ́ yóò sì máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ péré kése àwọn kọ̀wárìdì wọ́n máa ń pè àwọn alùsùnà wọ́n máa ń pè wọ́n ní káfìrí káfìrí làwọn máa ń pè alùsùnà la hawla wala quwwata illa billah bẹ́ẹ̀ náà ni àwọn rọ́fíbọ̀ àwọn ṣíà níṣẹ́ làwọn náà máa ń pè alùsùnà ní kèfèrí ẹni tí ò bá wá pè alùsùnà ní kèfèrí nínú wọn máa ń pè àwọn alùsùnà ní pòkì ẹni tí ò bá pè alùsùnà ní òun náà si ti àwọn ẹni tó ń tẹ̀lé gbogbo ẹni tó ń tẹ̀lé fẹ́nu ìṣe wọn nù bẹ́ẹ̀ náà sì ní títí tó ní ibà wọ́n fi àdádálẹ̀ àbá kan wọ́n fi àbá kan lélẹ̀ látàrí èrò orí gbogbo ẹni ti yapa sí wọn lórí àbá yẹn wọ́n máa ń bẹ́ẹ̀ náà ni gbogbo aládàádálẹ̀ títí tó gbẹ̀ndà òkè àná. wọ́n fi àdádálẹ̀ àbá burúkú kan. wọ́n wá sọ fáwọn èèyàn pé kámábà kámábà jẹ̀yìn ní sáǹpù fẹ́ẹ́ di kèfèrí ẹni tó bá wá yapa sí wọn tó ṣe pé òun sin náà alẹ́ bọ̀ sí ìrà òun pépè lọ sídìí ẹsìn ọlọ́run lórí àgbọ́yé àwọn sẹ́lẹ̀fù fọ́ọ̀lẹ̀ wọn wà máa pè ń kèfèrí nítorí kó ti takò àwọn àmọ́ ń dáwọn jámá tí wọ́n fi wá sọ̀rọ̀ àwọn dẹni tí wọ́n yé takò àmọ́ tí wọ́n jámá tí wọ́n ti sọ èrò orí wọn tó kún fún ìdọ̀tí tí wọ́n sọ di òdodo tó ṣe pé nǹkan tó bá takò irọ́ nígbà tó ti jẹ pé ntí ń bẹ lórí wọn orúkọ ẹnìdọ̀tí tó ti kókò sọ́sọ́ tó lè fọ́ọ́mà kò sì sí kẹ́ǹkẹ́ǹ tó lè wọ́n dà. ṣùgbọ́n àwọn ẹni tó ń tẹ̀lé súnà Ànábì sallallahu alaihi wa sallam àwọn ń tẹ̀lé òdodo eléyìí tó wá láti ọ̀dọ̀ Ọlọ́run ọba tọ́lọ̀ jẹ́ náà Ànábì Muhammad sallallahu alaihi wa sallam àwọn sì ni arhamu bil khalq àwọn ló máa ń sàánú àwọn yẹn àwọn ló òdodo jù àwọn olóṣù máa ń sànù àwọn èèyàn. tó bá jẹ́ ilé bí àwọn àwárí gbà ní àwọn olùsùn náà ní ọba máa kàfàrà gbogbo ayé ní ọba máa pe gbogbo ayé ní kèfèrí torí ẹ̀yin lẹ́mu olódòdì ẹ̀yin lẹ́ba máa pe gbogbo èèyàn kèfèrí ṣùgbọ́n bí àwọn olùsùn náà ti pe mòdòdòdì yẹn àwọn gan ni wọ́n láàánú àwọn èèyàn ẹ̀ ní rẹ́ni tí ń tẹ̀lé sún náà ó kẹ̀dẹ́ síbọ̀ náà ọba ló fi ránṣẹ́ torí délé àwọn alùsùnà báwọn ti ṣeré nù Ibn Taymiyyah ọsọ̀rọ̀ yìí nínú minhaj sunnah an-nabawiyyah níbi tó ti takò àwọn ṣíà tá a bá wá rí bẹ́ẹ̀ á rí i pé àwọn ẹni tó dá àdáda lẹ̀ sílẹ̀ nínú ẹ̀sìn ọlọ́run ọba wa àwọn aládàáda lẹ̀ títí dọ́gbìn dàlùkìyàmà wọn kì í dúró dọ́gba o àwọn kì í ṣe dọ́gba láéláé àbòsí ni àbòsí ni máa ń ṣe fáwọn ahlus eléyìí báyìí àbòsí tí wọ́n wá ń ṣe sí alùsùnà láti ìjọ tí ọlọ́run ti rán nàbì Muhammad sallallahu wa sallam kì í mú sí àwọn ka náà táwọn ọmọ adábò sí sí wọn ojú ọ̀nà súnà ní ìgbà tí aláìlèéjì kàn tó ń bá ọ tó fi ọ wéjì tó fi ọ lóko tó ọ̀jẹ̀ tó fà láti gbé àwọn eṣerú rẹ̀ bí sàwọn nítorí pé àwọn ni a'lamu bil haqqi wa arhamu bil khalqi àwọn ni wọ́n nímọ̀ nípa òdodo jù àwọn ni wọ́n ti láàánú àwọn èèyàn jù ẹjọ́ ká tún wọn tí Ibn Taymiyyah ta'ala tó tún sọ nínú síra rẹ̀ kan ilé ìsopọ̀ ní ar-raddu ala al-bakri ó ní tí a bá wo àwọn ẹni tí wọ́n nímọ̀ nípa àmà wọ́n sì tún mà nípa súnà nàbì sallallahu alaihi wa sallam á rí káwọn la yukaffiruna man khalafahum wọ́n kì í kí ẹni tó bá yapa sí wọn ní kèfèrí o wa in kana al-mukhalifu yukaffiruhum kódà kó ti pẹ́ ni tó yapa sí wọn pa wọn kèfèrí ahlu sunna àwọn ọ̀gọ̀ wọn èsè dídìrín ike ńgbàtà díẹ̀ tó bá dọ̀ ológun nìwọ náà kọ́ lẹ́yìn ńgbàtà èmi wá sọ pé ìwọ ńkọ́ elétè rabata rabata abẹ́dẹ̀n alùsùn náà ìṣèlú yẹn gbàtí èsì pé wọ́n dédé rìn bíi tiwọn. àwọn kì í sẹ́ni tó bá yapa sí wọn kèfèrí bọ́pẹ́ kó ti sẹ́ni tó yapa sí wọn yẹn òun pè wọn kèfèrí. lè anal kófòrò hukmu shar'i ẹ̀ẹ́rì ìṣèkèfèrí yẹn ìṣèkèfèrí òfin ni tọ́jú ti ṣẹ̀ríà. pàlẹ́ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀ni àníwọ̀ nígbà tí ẹnìkan bá ti pè wọn kèfèrí wọn náà pè ń kèfèrí kò sí nínú lànà kò sí nínú lànà ìbáná bí sallallahu alaihi wasallam ti sọ pé nígbà tí ẹnìkan tó bá pè ọ ní kèfèrí tí ìwé yìí ti ṣe kèfèrí yẹn kò ní òkòrí o ìdá qala al lé li akhihi al-muslim ya kafir faqad ba'a bihi ahaduhuma nígbà tí mùsùlùmí bá sọ fún mayá rẹ mùsùlùmí pé ìwọ kèfèrí yìí. ẹnìkan náà méjèèjì ó forí o tó bá ti kí wọn tó pé kèfèrí ọba ti ya kèfèrí lóòótọ́ ó forí o tí wọn bá ti ṣe kèfèrí ẹni tó tẹ ọ kèfèrí yóò di kèfèrí torí rẹ̀ òfin Ọlọ́run ìní ìṣe kèfèrí kápé yẹn kẹsẹ kèfèrí kò sì sí lọ́wọ́ wa pípa fìfì yà jẹ yẹn Ibn Taymiyyah ni kàmá ń kẹsẹ bá àlẹ gẹ́gẹ́ bí ẹni tó parọ́ mọ́ wọn sẹni àbí àhìlẹ tó sì ṣe zìnnà pẹ̀lú ìyàwó kọtọ sí ọ pé ìgbà tí wọn náà bá fẹ́ gbẹ̀sán kan parọ́ mà wà á ń tẹ́sí ní ẹbí àhẹlẹ kó o sì báyàwó rẹ̀ ti dìnnà eléyìí ò sí nínú pé nítorí o lè fi gbẹ̀sán ẹni tó bá parọ́ mọ́ kì í ṣe pé wọ́n parọ́ mọ́ ẹni tó sì báyàwó rẹ̀ ti dìnnà kì í ṣe pé wọ́n náà lọ wáyàwó rẹ̀ ọba ti dìnnà ṣébí wọn náà ti mà ẹni tó bá parọ́ mọ́ ó pè lẹ́jọ́ ni ẹni tó bá parọ́ mọ́ ó pè lẹ́jọ́ lórí ìrọ́tọ́ pamọ́ fún ọbọ̀ gbẹ̀tọ́ rẹ̀ ẹni tó sì báyàwó rẹ̀ ti dìnnà kì pé wọ́n lọ ọwọ́ abàṣẹ zina ó pè lẹ́jọ́ ni tọ́ba ti pè lẹ́jọ́ albayyinatu ala al-mudda'i wal-yaminu ala man ankara ìwọ tó fẹ̀sùn kàn wà mẹ́rin wa òun ti sìn sọ pé kò rí bẹ́ẹ̀ yóò búra pẹ̀lú orúkọ ọlọ́run kó òun ṣe bẹ́ẹ̀ eléyìí ni ìlànà ọlọ́run kí ṣe bá máa ṣe ẹnìkan bá kà ti bu ọ̀rọ̀ náà bẹ̀rẹ̀ sí bú èbú ẹnìkan ọkọ̀wé bu ọ̀rọ̀ náà bẹ̀rẹ̀ sí kọ̀wé ọmọ abú ẹnìkan ti ké sẹ́ẹ̀sì ó ń bu ọ̀rọ̀ náà ti ké sẹ́ẹ̀sì ọmọ abú tó ń bá ya wèrè ìwọ kọ́ kí lọ sọ̀rọ̀ dá sí wọn pàápàá jùlọ ọ̀rọ̀ ẹ̀sìn ní ẹ̀yìn méjèèjì lẹ́ǹjọ́ ń sàlàyé pípa mẹ́ta kan ń ọ wọ́n wá lọ kọ mẹ́ẹ̀ẹ́dógún wọn náà ń bú ẹ̀rí pé di méjì nìyẹn torí ẹ̀ ló ti jẹ́ pé lábẹ́ òfin ọlọ́run eléyàn ń ṣe ìlànà àwọn jamaa di eléyìí báyìí tẹ́bá ti mọ̀ pé irọ́ pípa tẹ́yìn bá parọ́ mọ̀ ìwọ gbọ́dọ̀ parọ́ mọ̀ ọ́ bá báyàwó rẹ̀ ṣe zina wọ́n báyàwó tiẹ̀ ṣe zina ọ́ a ti mọ̀ pé irọ́ pípa ti zina haramu ni o lè hakilá torípò fi ọlọ́run bá ló pè ní haram o kẹfẹ́ lè kẹsẹ̀ fi bẹ́ẹ̀ náà ní ká pé yẹn kẹfẹ́rì hakilá ìwọ ọlọ́run bá ní. fẹlẹ́ يكفر ولا يكفر إلا من كفره الله ورسوله صلى الله عليه وسلم torí náà àwa kì í àtànàbì rẹ̀ sallallahu alaihi wasallam tó bá pè ní kèfèrí. eléyìí ọ̀kan nínú sèṣi tó sèpété yẹn máa ń serú ẹ̀ á fi dáàmà ike aládàáda rẹ̀ ẹni tó bá ti tako yóò pè ní kèfèrí ẹni tó bá tako yóò pè ní pòkì ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ fa huwa mubtadi' aládàáda rẹ̀ aládàáda rẹ̀ tó ti yapa sílànà ànábì wa wa alihi wasallam àwọn aládàáda rẹ̀ tó máa ń gbé láti àtàwọn tó bá ń pèpè lọ síde sọ́nà ó náà ní kí wọ́n máa bẹnu àtẹ́lù wọn kí wọ́n máa pè wọ́n lórúkọ tí èsì tiwọn ẹ̀ẹ́rì lọ́pọ̀lọpọ̀ àwọn ẹni tó ń dá àdáda lẹ́ẹ̀lẹ̀ tó ń bẹ̀sìn ọlọ́wọ́ bá jẹ́ máwọn èèyàn lọ́wọ́ bóyá àwọn bàbá bàbá ni àbáwọn ọ̀dọ́ dìde ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tí wọ́n bá ti gbọ́rọ̀ ẹni tí ń pèpè lọ síde sọ́nà tani ń sọ̀rọ̀ làgàjà ni ẹni tí ń ti àwọn èèyàn lọ́nà kọ̀dájú kórìí rẹ pé o kẹ́tẹ̀kẹ́tẹ́ rẹ tiẹ̀ ti pọ̀ jù bẹ́ẹ̀ ni wọ́n máa sọ bẹ́ẹ̀ nítorí pé olùbàdí àwọn èèyàn jìnnà sódodo torí kí wọ́n mọ̀ bá àmáwọn èèyàn gbọ́ òdodo torí ìdí kí wọ́n gbọ́ òdodo lòkúta tí wọ́n wà ìdí táwọn èèyàn gbọ́ òdodo ìlànà ó ti di ẹni tó ṣe pé irọ́ tí wọ́n pé dání yóò fi òkú bá ń tẹ́ wọn lọ́wọ́ torí ẹ̀ wọ́n máa bẹnu àtẹ́lù wọ́n máa nípa rẹ̀ wọ́n máa eléyẹ gbogbo ndé òsì ní mẹ́sì Islam tẹ̀ kí bọ́ tí wọ́n ń sàlàyé fáwọn èèyàn ike nǹkan kò gbọdọ̀ ráyè wọ mẹ́sì ọlọ́run gbígbá dànù la gbọdọ̀ gbá dànù ìwọ́ ti ti mà ike ń dẹ́nse yẹn ibẹ̀ lẹ́yìn ti ń jẹ haram ibẹ̀ lẹ́sìn dẹ́wù haram fọ́rùn ibẹ̀ lẹ́sìn kọ́lé haram tẹ̀ ń gé ẹni tó máa ń sọ fáwọn èèyàn pé ń tẹ̀sí yẹn ọ̀dá ọ̀nà tẹ̀ ń gbà yẹn ó burú jáì ọ̀tàkùlà náà nàbì Muhammad sallallahu alayhi wa sallam kí lẹ́sìn fẹ́ fún ṣe fóró rẹ̀ wọ́n mọ̀ sẹ́nu wọn máa bàjẹ́ ni òní fẹ́ rí mi rẹ̀ láàtà ẹni tó bá ń ṣe báyẹn tó ń ṣe bẹ́ẹ̀ tí ń bá àwọn ẹni tí ń pèpè lọ sídìí súnà jẹ́ báwọn kẹmọ yìí pé ìnáwó mọ̀kútẹ́dẹ́ aládàdalẹ̀ torí inú táàfin máa dá wọn mọ̀nà inú táàfin máa dá wọn mọ̀nà ẹni tó wọn máa bẹnu àtẹlu ẹni tí bá ti ń pèpè lọ sídìí súnà nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam lódodo kìí ṣẹni tó ń bàjẹ́ ìwọ̀n kórìíra o kìí ṣẹni tó ń bẹnu àtẹlu yẹn ńlọ dá wọn o tí ìbá ti súnà gàgà kí ló mú kí súnà wà náà kí ló dé tí ìgàgà fi jẹ súnà ní tí wọn sọ nù àwọn òní ìgàgà fi ṣe ní tí wọn wí nù wọn sì mọ gbé lọ́dọ̀ tiwa ní tí wọn sọ nù torí ìdè eléyìí mẹjọ yọ lẹ́nu tọ́lá ti sọ fún ẹ táwọn bàbá bàbá wá sí tí wọ́n fi kú wọ́n ti ti sẹ̀sẹ̀ ní wọ́n àwọn ọmọ kan wá dé wọ́n á sọ pé níta ṣe yóò dá wọ́n sọ pé lánàá táǹgbà yóò burú jáì ẹ àwọn ọmọ wọn fẹ́ eyi lẹ́yìn nta òfin ní ṣe ẹ má kò tí ń jáde tọ́lọ̀ làwa wá. àwọn ọmọ wọn ọ̀fẹ́ nta lẹ́mìí ni ẹ̀yin lẹ́yìn tà ẹ̀yin lẹ́yìn tà bọ́lọ̀mbà ti tẹ́tọ̀ palẹ̀ má kí lè gbára yín lẹ̀ lọ́wọ́ gbogbo gbogbo ń ojú wọ́n máa bà wọn pé torí jẹ eléyìí báyìí àwọn aládàádáalẹ̀ wọn kì í fi àyè kan sílẹ̀ tí wọ́n ti lè ba àwọn súnà jẹ àyàfi kí wọ́n lò àyàfi kí wọ́n lò ẹnìkan pè wọ́n lọ sí di pé ntẹ́ǹsẹ̀ yóò dá ìlànà tẹ́ǹsẹ̀ yìí burú jáì wọn á sáré wọn lọ bá àwọn aláṣẹ nílùú wọn wọn sọ fáwọn aláṣẹ wọn lé àwọn ẹni tí ń sọ̀rọ̀ yẹn o kò dájú rẹ pé o ìsọkúsọ ní máa wí o.

àmọ́ tó ọba lọ́tọ́ ọdẹ parọ́ ọmọ ẹ ẹ ẹ tó ṣẹlẹ̀ ni pé ẹ àbí òye ọ ẹ àbí òri ìwọ ló máa ń bùkátà kárò nípa tó sọ àmọ́ òdodo kò bùkátà kárò nípa tó sọ torí pé òǹfẹ́ lórí tẹ́lẹ̀ náà ni ọ̀fẹ́ mu jáde fáwọn èèyàn tí ọ̀mà yìí. tó ìdí nì tó fi jẹ́ pé gbogbo ibi tá a bá gbé òdodo lọ òdodo náà ni ọmọ ẹ̀jẹ̀ ti jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà gbogbo ibi tá a bá ti gbé lọ lọ orúkọ kan náà ni ọmọ ẹ̀jẹ̀ ti jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà orúkọ rẹ̀ náà ni kéde ìrọ̀

wọ́n máa tọ́ lára àwọn ọ̀rẹ́ wọn bẹ́ẹ̀ nítorí pé wọ́n ti di egbò ẹja tí wọ́n lọ́rùn àwọn òṣìṣẹ́ wọn àbódodo ìdí nu wọn máa wọ́nà láti bàjẹ́ ni sábà wọn wá gbogbo ọ̀nà tí wọ́n fẹ́ fi bàjẹ́ tí wọ́n bá rí olóyún tó yẹ pé wéré ni wéré ni ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ bá nàbì Muhammad sallallahu alaihi wa sallam. وإن يكاد الذين كفروا ليزلقون في أبصارهم لما سمعوا الذكر wọ́n yẹ kúrò na ìnáwó na àwọn kèfèrí wọ́n máa bẹ́ẹ̀ fojú gbé wà lẹ́bi ṣubú nígbà tí wọ́n bá gbọ́ tó ń fi alukur'an. tí wọ́n bá wá wọ́lẹ̀ tó ń fi alukur'an yẹn ni orin ni ewì ni tí gbogbo yẹn ń dá wọn rọ kìí torí di eléyìí àwọn aládàáda lè báwọn ti ṣe máa ṣe ń gbogbo gbanu. kí máa dùn wọn wípé àsúnnàtò nàbẹ̀wìyà súnà nàbì sallallahu alaihi wasallam ẹ dákúta ní òwú wàláì ó wù ọ̀dá ìsìn islam gan kó wọn máa pè ní ẹni tí ń tẹ̀lé súnà ṣùgbọ́n àti tẹ̀lé náà lọ́kàn sòrò. torí pé àní rẹ nìkan tọ́jú aládàáda lẹ̀ láyé yìí tó pèrà rẹ̀ láládàáda lẹ̀ tó yóò wá fi ọ̀pá sí pétọ̀ ọ̀nà ilé gbàdọ́dọ̀ àwọn aládàáda alẹ́ ni àwọn ń bẹ́ ń bì àti ìrì láyé nì. Ikú àwọn ni ahlul bid'ati wal furqa. Ikú àwọn ni aládàáda alẹ̀ tí máa yá àwọn mùsùlùmí tí máa kún wọn yẹlẹyẹlẹ. Ọ̀la àti ìrì sáńbọ́ọ̀dù bẹ́ẹ̀ ni láyé dùn. A máa ṣe rí sáńbọ́ọ̀dù àìníye wípé ọ̀nà ilé gbàdọ́dọ̀ àwọn alùsùn náà ọ̀nà ọ̀nà àti ilẹ̀gbà ní madrasa àwọn alùsùn náà àbẹ́yìn náà rí ẹ máa rí bẹ́ẹ̀ láyé ṣùgbọ́n pé àwọn ni ọ̀tá ànábì o àwọn làwọn tí máa takò súnà ànábì wọn ò sì ṣe táìbọ́ọ̀dù bẹ́ẹ̀ dùn àwọn tó ti pọ̀ jù àwọn ọ̀tá ànábì náà tí wọ́n ń jẹ́ mùsùlùmí yìí tí wọ́n fẹ́ fi kankan tẹ̀lé lánàá ànábì wàláì wọ́n máa fi ṣe yẹ̀yẹ́ ni ìyá bẹ́ẹ̀ sọ pé ànábì ló tún so eléyìí ó lọ́sọ̀ọ́ ó lọ́sọ̀ọ́ bọ́ọ̀ bá sì máa ń bẹ́ẹ̀ nù Bukhari àti Muslim Bukhari báwo Muslim báwo tó bá ti yẹn lálàrí gbogbo tó bá ti yẹn lálàrí jìdáàlù lásán ẹgbọn gánbẹ ọbẹ sọ gbogbo ayé lọlọdọ tó bá ti yẹn ní lálàrí ẹ ó ní gbogbo nǹkan míì tó bá ti yẹn ní lálàrí àríyànjiyàn lásán á ta hawla wala quwwata illa billah adúpẹ́ tọ́lọ́run táwọn yẹn lórí dúdú olójú dúdú bíi tiẹ̀. àwọn ọmọ àwọn náà láti bẹnu àtẹ́lù yìí nítorí pé ilẹ̀ ń tẹ̀lé súnà àwọn ọ̀tẹ́lé bákan náà wọ́n máa wọ́nà láti fẹ́nu àtẹ́lu ńkẹ́ tí ẹ̀lẹ́ ìgbàgbọ́ gan lábẹ́ súnà ńkẹ́ ẹ̀lẹ́ ìgbàgbọ́ lábẹ́ súnà yẹn wọ́n máa wọ́nà láti fẹ́nu àtẹ́lu gbogbo gbà láti sọ pé ah, gbogbo ìtẹ́nsọ yẹn sára rẹ̀ gbogbo ìtẹ́nsọ yẹn sára rẹ̀ èwo wá ni èwo lára rẹ̀ èwo lára rẹ̀ sẹ́yìn ni gbogbo àdáda rẹ̀ lásán lásán sẹ́yìn gbé ká oníkàlùkù di babaláwo ló kọ́ fáwọn ẹ̀sẹ̀ Islam oníkálukú dìbò àpò yín ẹ̀ ń wò ló kọ̀ fáwọn tẹ̀lé ànábì tànábì yín ẹ̀ ń wò wà lànábì tiwa tí baba aláwo lànábì tiwa tọ́n tara rẹ̀ jẹ lórí rọ. ọkùnrin ó dẹni tí ń jókòó láàrin obìnrin olóbìnrin obìnrin lè bí obìnrin bí obìnrin ó òun láàrin wọn wọn làwọn dàgbà láàtù ń obìnrin àwọn èèyàn. àníyàn súnà anábì wo lélẹ̀ yẹn. ká máa màámà káyé akétẹ̀sí ọ̀nà káfẹ́ wó káṣí màá là ń tẹ̀lé tá ànábì wọ́n ti kò lóde olóko tí òfin kàkàjọ súnà anábì sallallahu alaihi wasallam wọ́n ti wà ń bẹ̀ látàgùn mẹ́sàn-án àárọ̀ títí di maghrib àdáda alẹ́ ń dókòó nfa wọ́n jẹjọ lórí ẹ̀ tó lọ́la al-qiyama wà ní ti sọ̀látù dhuhr wọ́n ní ti sọ̀látù al-asr wọ́n ní ti sọ̀látù al wọn kà lóko lọ sí nílé rẹ ẹkú sẹyìn anabi ẹ ẹkú sẹyìn anabi anabi wo ló ń kẹ máa ṣe rádaràdà wọn àlẹ ẹ táwọn ṣe báwọn ṣe máa nù ńlọ lọ́wọ́ ti gbà kò ní gbà ọ̀rọ̀ lọ́yìn gbàgbàkúgbà. Abu Ismail As-Sabuni rahmatulahi alayhi nínú tírarẹ̀ Aqidatu Salaf ó ní ọgbà ọ̀rọ̀ kan láti ọ̀dọ̀ Ahmed ibn Sinan al-Qattan. قل ليس في الدنيا مبتدع إلا وهو مبغض أهل الحديث فإذا ابتدع الرجل نزعت حلاوة الحديث من قلبه قل قل يعني كلا يجبعي من أولا ذلك أي أتبدا تنقل إلى أول من بعد ذلك محمد صلى الله عليه وسلم أين هو والله باهي kò sí aládàádálẹ̀ kan àtúkọ́jọ́ pé kó lè ra gbogbo ẹni tó bá ti mọ̀ nípa àdéhùn àti àdéhùn bá àdéhùn sẹ́lẹ̀. tó wọ́n ti mà ike gbogbo tó wọ́n mú wa ẹ sọ pé tó bá mú wa láti ẹ sọ pé kò fẹsẹ̀ rin lẹ̀ èwo làwọn máa ń lọ àdé tí ò bá jẹ́rọ́ gbogbo ìdáná bí ọ̀sọ́ ló kún yìí tiwọn. nínú kan jẹ́rọ́ àdúgbò sì jẹ́ ètò lẹ̀ torí ẹ̀sọ́ láti fẹ́ mú ayé owó lẹ̀ o àti ká o ká sọ̀rọ̀ o. tó ti ti mà pé wọ́n jọ̀ gẹ́gẹ́ bọ́ mo lè ṣe sọ̀rọ̀ ọmọdé tọ́ba tí wàá rí lẹ̀ sórí pé ìwà mẹ́fẹ́ tọ́ èyí kúkú máa ká dojú yó àmì ìtawà mánu á sì wì ẹ̀wì àwọn ọjà yẹn rọ́ oní kò sí ẹnìkan nínú aládàádálẹ̀ láyé yìí àtúkọ́jẹ́ pé ń kórìíra àwọn onísúnà ẹni tó bá ti máa ń pàdé wọ́n máa kórìíra rẹ̀ náà ìbọn kan yẹn nílùú kan wọn ni wọn lọ sóde kan ó ti wá rí kó ti gba ayé kan ní ìsìn ó gbogbo ẹ̀rí dọ́gba mú wá àgbọ́dọ̀ yẹ̀ wò fínífíní kó rí kó fẹsẹ̀ n'inu torí ẹni tí ó jọrọ ó lè wà nínú àwọn ọmọ tó kéré ó ti wá mọ̀ sórí àwọn ọmọ nbẹ̀ ń kalẹ̀ wọ́n ní á mú àwọn àdéhìí kan wá òṣùgbọ́n ẹni tó bá sọ pọ̀ kan nínú sebúlù mẹ ni wọn bá ní kò rìn ìwọ sì ti hàn wọn bó ti rìn tí bá nàá dìde máa sọnù bí máa ọjà aládàáda àti kọ́ máa kó máa ń tẹ̀lé tó máa ń tẹ̀lé àwọn olùmọ̀ nípa àdé ọwọ́ ní ẹnìkan ò ní jẹ́ aládàáda lẹ̀ láyé yìí àyàfi kí ọlọ́wọ́ bọ́ yọ adùn hadith òní ìdùnmọ́ láti gbọ́ ẹ̀wà wa ní ìsìn ẹni tí bá ń tẹ̀lé súnà bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ títí títí títí tẹ́ẹ̀ bá ti rẹ́rìí mú wá fún ọkàn tí ìbàlẹ̀ tẹ́ẹ̀ bá ti rí pàǹdàbí sọ báyìí ọkàn tí ìbàlẹ̀ àbíbò lẹ́yìn gbọ́ lọ́kàn sí tẹ́ẹ̀ bá ti gbọ́ bẹ́ẹ̀ àdẹ́pẹ́ nǹkan kan bẹ lọ́kàn yẹn nù wọn sọ pé ẹran ah, báyìí láti báyìí láti àtúnṣe báyìí ẹ̀dá kọ ẹ̀rí rẹ̀ ń kọ́ ẹ̀sìn alọ́kànbalẹ̀ ẹ̀sọ̀ ẹ̀rí ẹ̀ fún wa subhanallah bẹ́ẹ̀ làwọn ẹni tó ń tẹ̀lé súnà ti ṣeré tiwọn torí délé látàyè jọ́n ọ̀rọ̀ sọ̀bù ní kánbẹ̀ Abu Ismail sọ̀bù ni látàyè jọ́n títí tó fi dayé òní iná ni àwọn aládàáda lè máa ń lo gbogbo ọ̀nà láti fi tàbùkù àwọn tó ń tẹ̀lé súnà Ànábì sallallahu alaihi wasallam wọ́n lè ní àwọn ọ̀rùn gbàbí torúkọ àwọn ọjọ́ agbésókòtò wọn àfi bí ìgbà tó ṣe kó tàbúrò wọn wọ̀ àwọn tó ṣe é pé kòkòrò. alápàdé wọn bí ọlọ́run tó bá ti jọ gbẹ̀dẹ̀ àkùkẹ́yà. إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون وما أرسلوا عليهم حافظين فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون هل ثقب الكفار ما كانوا يفعلون ọlọ́run ní àwọn ọ̀daràn sábà ti ráwọn olùgbàgbọ́ òdodo wọn máa fi wọn ṣe ẹ̀yẹ ni o sábà ti kọjá gbègbè wọn wọn máa yẹra wọn léèkánná ẹ ò rí ara ilé rẹ wọn ní bọ̀ sábà tó padà sílé yẹyẹ wọn ó ti dálẹ̀ lọ́dọ̀ àwọn ìyàwó wọn ẹ múra sí i ẹ má ti kú ẹ tún ṣe ní pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹ máa ṣe ń sùn ọlọ́run ní.

wọ́n máa fi ara ẹni àwọn tí máa fi ara ẹni láyé nu bá Allahu akbar. ṣé ẹ ti bá ń tọ́lọ̀ ṣe láti fún yín ní àpàdé àbẹ́ ẹ ti ìbá pàdé tọ́lá àti bá ìdẹ̀ra tọ́lọ̀ ṣe láti fún àpàdé báyọ̀ à ọlọ́run jẹ́ kí ìdẹ̀rọ jẹ́ ti gbogbo wa. torí di eléyìí báyìí gbogbo ọ̀nà làwọn máa wá láti bà súnà jẹ́ láti bà wọn tí ń tẹ̀lé súnà jẹ́ wọ́n máa sọ wọn lórúkọ tí èso tiwọn wọ́n máa bà wọn jẹ́ lóríṣiríṣi orúkọ ọbú ìròyìn àìdá ni wọ́n máa fi ròyìn wọn. alimam ahmed rahimahullah ọsọ nínú síra rẹ̀ kìtàbù sunna òní wàkàtà àhdàtà ahlul ahwa iwal bidà ilkhilafa wal khilafa ahlul ahwa iwal bidà iwal khilafi asmaa shani'atan wa qabihatan yusammuna biha ahlus sunna yuriduna bidhalika at-ta'na alayhim. والإذراء بهم عند السفهاء والجهال ó ní àwọn aládàdálẹ̀ wọ́n ti ṣe àdàdálẹ̀ àwọn aládàdálẹ̀ tí ìfẹ́nu ń dà láàmú àwọn aládàdálẹ̀ tí dàdàdálẹ̀ ń jẹ́ ẹ̀sìn ọlọ́ àwọn aládàdálẹ̀ tó ṣe kí wọ́n máa ń dá ìyapa lẹ̀ wọ́n máa ti ṣàdàdálẹ̀ àwọn orúkọ kan àwọn orúkọ burúkú kan àwọn orúkọ tí ò dáa kan tó ẹ pé ni wọ́n fi ń sọ àwọn alùsùn náà nìyí. ẹ̀wà ẹ̀wà imam ahmed láti dọ́tọ̀ ti kú nínú ulama al-qarni al-thalith ó ti kú ní ìdí ọtí lẹ́gbẹ̀rún kan ọdún àtọ́gbọ́rún kan ó ní wọ́n ṣe àdádálẹ̀ àwọn orúkọ kan àwọn orúkọ burúkú tó ń fi ń pè àwọn alùsùnà láti fi bà wọ́n jẹ́ láti fi máa wọn lẹ̀ àwọn òpònú àtàláìmọ̀kà wàláhì òdodo lọ́sọ̀ ẹni tí wọ́n bá ń ba alùsùnà jẹ́ wájú ẹ̀ náà pàtẹ́wọ́ tí fàhùwà tẹ̀fí ìhùnjà rẹ̀ ọ̀dájú kó pònú ní aláìmọ̀ torí tí ọ̀gá jókòó ní ẹ̀yẹ kò lè takò ẹni tí ń sọ̀rọ̀ ẹ̀sùn tó ń fi ń ka yìí ẹ̀jẹ̀ àjọdọ́dọ̀ rẹ̀ ká gbọ́ tẹnu tiẹ̀ náà ibi tó dòdò ti hàn sí ọ̀nà láti ah, kí ni ká bọ́ bàtà ni kí ni ká ah, bẹ́ẹ̀ tó ń sọ yìí bẹ́ẹ̀ tó ti fò ẹ̀jẹ̀ àbọ̀kà alákòóbá ti ìbàtẹ ní jẹ láyé lálùkìyàmà ni tí ọ̀n bá ń ṣe bẹ́ẹ̀ tẹ̀mọ̀pá fòpin síbàjẹ́ àmọ́ ń gbàtọ́ jẹ́ pé ẹ̀jẹ̀ òfófó ń bẹ láàrọ̀ ọ̀pọ̀lọpọ̀ etí wọ́n fẹ́ gbó fòfó wọ́n fẹ́ gbó èyí tí wọ́n gbọ́ táwọn náà máa fi gbanu ká wọ́n máa ti ń bẹ nìkan jẹ́ wọ́n á ju wọn èyí sọ̀rọ̀ wọ́n tún máa ní ìgbọ́ ìgbọ́ ìgbọ́ yorùbá yẹn ni pé kún fún mi mo ti dẹ̀yìn mú mí kún torí ìdè eléyìí báyìí ẹni tí wọ́n máa ń ba ahlu sunna jẹ́ wájú tó sì ń gbọ ọ̀dájú pé òpònú ni o aláìmàkàtì ni. débi wípé nínú táà fi ń dá àwọn aládàáda alẹ́ lónìí òun náà ni kí wọ́n gbanu kí wọ́n máa bú àwọn ahlu sunna kí wọ́n máa bà wọ́n jẹ́ kí wọ́n máa ba kí wọ́n máa tàbùkù wọ́n sì máa sọ ẹni tí máa ń ti ń pèpè lọ sí ti súnà àtàdé wọ́n máa pè wọ́n láwọn orúkọ tí bàbá òfin sọ wọ́n tí ìyá òfin sọ wọ́n wọ́n máa wọ́n láti sọ wọ́n dẹni ẹ̀dẹ́ láàrin àwọn èèyàn wọ́n máa pé wọ́n ṣe ní wọn ṣe wọ́n máa pé wọ́n sọ ní wọn sọ wọ́n sì máa wọ́n láti máa pa ìdúró ńlá máa wọn lórí ṣèrèṣì eléyìí ló mú kí Ibn Abi Hatim rahimahullah tó fi sọ yìí pé wàhálà mẹtu ahlẹ̀ الوقيعة في أهل الأثر أني عمي أو نبدأ أناني مما تعبكوا أو أن سليا بيسا محمد صلى الله عليه وسلم إليه أبنين الرد على الجهمية في ابن أبي حاتم أرجو فلان فلان باوا تسعنوا تسعني مسلمين أرجو فلان تسعنوا oṣù alọ́kan nínú ọmọlẹ́yìn anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam. àwa adúgbò fọlọ́ wọn bá wa tó tàánú wa tó ṣe wa lọ́kan nínú ẹni tí ń wá òdodo nítorí kó lè bá a ma kó lè bá a tẹ̀lé. àti dúpẹ́ fọlọ́ wọn bá wa tó ṣe wa lọ́kan nínú ẹni tó ṣe wípé ó ń tàpọ́nlé àwọn tàbí anabi sallallahu alayhi wa sallam kì sábò fún wọn. ẹni tó bá wá rí i pé ìtẹ̀lé súnà anabi sallallahu alayhi wa sallam ìfẹ́ràn àwọn sàábì ànábì sallallahu alaihi wa sallam ìtẹ̀lódodo ìkọ̀ ìbàjẹ́ ìyapa sí gbogbo àdádálẹ̀ ẹnìjọba àríkpá burú ni kọ́yà tètè mà wípé ẹnìkan ò ní bẹ́ẹ̀ sórí rẹ láyé bí kò sì ní fẹ́ wọkọ̀ àlùjẹ́nà tó bá di lọ́la àlùkìyàmà àyàfi ó di súnà ànábì sallallahu alaihi wa sallam ní gidigidi gbogbo báwọn ọ̀tá wọn bá ti ń gbógun tí wọ́n ń sọ àìdá nípa súnà tí wọ́n ń bá àwọn ẹni tí ń súnà jẹ tí wọ́n ń dábòbò wọn má jẹ́ kó lé nǹkan kan kún fún ọ ju dídí súnà mu lọ tó ti mú lọ́wọ́ méjèèjì sí pé ìtẹ́ wa kọ̀ gan tó tún wá jẹ́ kí n gbà pé súnà gan lòdòdò torí rẹ̀ alimami shafi'i rahimahullah wọ́n ti fẹ̀sùn kan náà rí wọ́n ní torí pọ́ fẹ́ràn àwọn ará ilé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n ló ti di rọ́ọ̀fù pé wọ́n ló ti di ṣíyẹ́yì kó di ṣíírí nítorí pọ́ fẹ́ràn àwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam ẹ sì ti mọ̀ yín pé ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ká nífẹ̀ẹ́ àwọn ará ilé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Al-Abbas àbúrò bàbá ànábì sallallahu alaihi wasallam radiyallahu anhu ọwọ́ àtọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam níjọ́kà lẹ́ni tó fa dúró ó ní kí lọ́fà tó fi jẹ́ kó gbogbo wọn a máa ṣe dáadáa síra wọn. àmọ́ bàbá máa ti rí àwa tá a jára lé wa nabi muhammed sallallahu alaihi wasallam tá a jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ wọ́n máa fajúro wájú wa wọ́n yẹ jújú ká sí wa kí la ṣe fún wa bẹ́ẹ̀ ni eléyìí wọ́n mú kura dání jọjọ kí la ṣe fún wa anabi sallallahu alaihi wasallam ni kọ́lọ́ yé wọn kọ́lọ́ yé wọn pé wọn ò ní jẹ́ni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ mo fọ́ lọ́wọ́ ìyẹn gbọ́dọ̀ nífẹ̀ẹ́ àwọn ará ilé ànábì Muhammad sallallahu alaihi wasallam torí di eléyìí báyìí ìnífẹ wọn ọ̀sọ́ yẹn di ṣíírí náà ni mamu shafi fi sọ pé nǹkan rọ́bọ̀n xubbu ali Muhammadin fàlìyàṣẹ́dẹ́ sọ́kọ́lẹ́ni àní rọpìrì tó bá yẹ pé ìnífẹ̀ẹ́ àwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam tó bá yẹ pé ìnífẹ̀ẹ́ wọn ní bá sọ ní di ṣírí. ajá kékeré gbogbo àlejò náà àtẹ̀yàn jẹ́rìí sí pé ṣírí lò nítorí pé nífẹ̀ẹ́ àwọn ará ilé ànábi sọ̀rọ̀ àti àwọn náà ti gbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn àgbọ̀dọ̀ kórìíra ẹnìkan nù wọn. torí ẹ tó bá jẹ́ ike súnà táwọn ẹni tí ń tẹ̀lé súnà ń tẹ̀lé wọ́n ṣe ti ẹni tó ń bẹ máa tẹ́lù wọ́n ṣe ti ẹni tó ń bàjẹ́ tí gbogbo ayé tún jẹ́rìí sí pé súnà náà làwọn máa dì mú títí Allah. al-Imam Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n fẹ̀sùn kan náà wọ́n ní náà sèbi ni náà sèbi òun náà tó fẹ́ràn àwọn sáábì tí ó sì fẹ́ràn àwọn ará ilé ànábì bí sáábì ló ń fẹ́ràn kò fẹ́ràn àwọn gbogbo oríṣiríṣi ète náà ni wa náà wá sọ yìí pé nǹkan náà فليشهد الثقلان أني ناصبي tọ́ba yẹ pé náà síbi bá ní gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ àwọn tàbí ànábì sallallahu alaihi wasallam ajẹ́ pé tí gbogbo àlejò náà ti yàn jẹ́rìí sí pé náà síbi lò bẹ́ẹ̀ ìwọ náà máa sọ fún wa àwọn ọ̀tá súnà ànábì sallallahu alaihi wasallam máa fi yé wa àwọn ẹni tó ti pé gbogbo àdádálẹ̀ tà ń bẹ́ lórí àwọn ẹni tó ń bomi sí pé kí gírì ọmọ máa fi yé wọn ibi tó náà lẹ́nu sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́lá ni wọ́n dì mọ́ orí rẹ̀ ló ti kú lé lórí insha allah ọlọ́wọ́n bá wa kó túbọ̀ fi súnà náà rọ̀ wá lọ́wọ́ ọlọ́wọ́n bá wa kó ṣe wá lẹ́ni tí òun fi súnà lẹ̀ títí tí òun fi fàyè lẹ̀ àdéhùn tó lọ́wọ́ bá wa ṣe fáwọn ẹni tó bá ń tẹ̀lé lánàá níbi sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́lá ní dáadáa láyé bí àti dáadáa lọ́la àlùkìyàmù ọlọ́run ọba kójú káwa náà ká nípìn nínú rẹ̀. أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك الحق المبين وأشهد أن نبينا محمدا عبده ورسوله وصفيه من خلقه الصادق الأمين صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله فإن تقوى الله وصيته للأولين والآخرين قال عز من قائل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله لا بيتاجنا سادة ذلك كاتج سنة النبي محمد صلى الله عليه وسلم أبو دم دازو بيبقون دابة سنسة أتيتا سنسة أنا يعني كان لما نقارب kò tó pé ká máa ṣe nítorí pé àríkú àwọn èèyàn ń ṣe kò sì dáa ká pàṣẹ nítorí pé akàríkú àwọn èèyàn pàṣẹ láì jẹ́ pé àmọ́ kí lòfin ọlọ́run nípa ṣíṣe kí sì ní ìdájọ́ rẹ̀ nípa pípàṣẹ eléyìí ni wọ́n sọ wá di mùsùlùmí òdodo mùsùlùmí tó fẹ́ ṣoríire mùsùlùmí tó mọ̀nà lórí àmàdájú àti àmàyéké lábẹ́ eléyìí a rí bí ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ nínú àwọn mùsùlùmí lónìí láti nǹkan bíi ijọ́ méje sẹ́yìn kí wọ́n ti ń gbà wẹ́ bọ̀ wọ́n sì múra sí kankankan igbá àwọn tún gbà lọ́sẹ̀ tuntun lọ́sẹ̀ tá a kó sí àwọn ó tún gbà lọ́sẹ̀ tí tó ń bọ̀ àwọn ó tún gbà lọ́sẹ̀ tí wọ́n tẹ̀lé títí tó tó fi tán àti báwẹ̀ táwọn ń gbà yìí báyìí àwọn ń pè ní àwẹ̀ arúgbó àwọn abẹ́ fi gba ládá báwọn bá tún gbà tán àwọn tún gbà ti ṣàdán báwọn bá tún gbà tán àwọn àti ti rọmọbọ́n àwọn òfin lè ọjà kéèyàn ti lọ́wọ́ bá wa ó sì dáa kéèyàn sojú kòkòrò láti wá ní òde kéèyàn kéèyàn súnmọ́ lọ́wọ́ bá wa ṣùgbọ́n dáa jùlọ kéèyàn mọ̀ pé tí mo fẹ́ ṣe yìí tí ọlọ́run ọba ló ní kí n ṣe sànàbí sallallahu alaihi wasallam ni ló ti pè ní lánàá kò tó tí nǹkan máa ṣe nǹkan lásán nítorí pé àwọn kan ṣe àbí wọ́n ti sọ fún mi pé kíní yẹn dáa láì máa gbọ́ takùtọ̀ lọ́n bí ọ̀takùtọ̀ lọ́n ẹ̀rí àwọn yẹn tẹ́ ń pè láàrú arúgbó yẹn àròsù rọ́jà gbogbo àwọn ìgbà wa tó mú wa àwọn ẹ̀rí ọ̀rọ̀ tọ́tọ́ nípa rẹ̀ kò sí kan nínú rẹ̀ tó fẹsẹ̀ rìn lẹ̀ gbogbo ẹ̀ pátá ńlọlẹ̀ tó ṣe pé kò sí kan nínú rẹ̀ tá a lè lò lẹ́yìn láti fi sọ ikọ́ tọ́ka gbaru àwẹ̀ bẹ́ẹ̀ torí ẹ̀ lónìí máa wà àgbà al Ibn Hajar rahimahullah ni wọ́n ṣe ṣe tíra wọ́n pè ní Ibda'ul Ajab min ahadithi shahri Rajab àbórúkọ tọjọ bẹ́ẹ̀ wípé ìyàlẹ́nu ni ọ̀rọ̀ gbogbo àdéhìí tó wá nípa àwẹ̀ rọjà kò sí kanu rẹ̀ tó fẹsẹ̀ rìn lẹ̀ torí délé má fi fi para rẹ̀ o má fi yàjẹra rẹ̀ o pàápàá jùlọ ìwọtọ ọlọgbà láti bẹ̀rẹ̀ lópin títí lọkàn fi yàjẹra rẹ̀ títí lọkàn fi fi para rẹ̀ nítorí pé kágbà láti bẹ̀rẹ̀ lópin àdáda lẹ ọtakùlànà nẹbọ Muhammad sallallahu alaihi wa sallam ẹni tọ́lọ̀ ń fàwẹ̀ rọ̀mọ̀bọ́nà rọ̀mọ̀bọ́nà nìkan tọ́lọ̀ ń ṣe lọ́rùn àyàfi ká gbà láti bẹ̀rẹ̀ dókun. tọ́ba wa fẹ́ gbàwẹ̀ náfìlà tọ́ fẹ́ gbà kọ́kọ́ gbà tóṣù yìí bá ti tán oṣù táàmù lẹ́yìn rẹ̀ tí oṣù kẹjọ ti ń jẹ́ oṣù ṣàbẹ́n tọ́ba fẹ́ gbàwẹ̀ tọ́kọ̀ gán inú oṣù yìí ló fi ṣe. torí Àìṣà radiyallahu anha bí èyí ti máa gbà ní oṣù ṣàbàn ṣàbàn náà ní ti ń kalẹ̀ fún gbangbangba yìí báyìí ọlọ́run bá kọ́ náà wá lọ́wọ́ lórí àtìlẹ́gbẹ̀ àwẹ̀ náfìlà nínú rẹ̀ kọ́kọ́ yàtọ̀ sí oṣù rọ́jà bìí báyìí ọ̀tọ̀ súnà kí èèyàn abẹ́rẹ́ sí ní gbà oṣù rọ́jà láti bẹ̀rẹ̀ rẹ̀ títí dókun ọ̀tàkù súnà nàbẹ̀ Muhammad sọ̀rọ̀fà àlùsọ̀ adádálẹ̀ ṣùgbọ́n náà ṣáájú kí rọ́jà ìyẹn ni pé ọjọ́ kẹtàlá kàlẹ́ndà islam ìjọ kẹńlá kàlẹ́ndà islam ìjọ kẹẹ̀ẹ́dógún kàlẹ́ndà islam ní ìgbà tí oṣù máa dàgbà pín oṣù pa máa dàgbà pín yẹn ìjọ kẹtàlá kẹńlá kẹẹ̀ẹ́dógún tọ́ọ̀bù á máa gbà ní gbogbo oṣù tẹ́lẹ̀ náà kò sí tó burú pé kọ́ ọgbà tó sùn rọ́jà bùnà ṣùgbọ́n kọ́ wa kọ́ ń gbà wẹ̀ rọ́jà láti bẹ̀rẹ̀ dópin àdáadáa lẹ̀ bákan náà téèyàn bá ti jẹ́ kéèyàn máa ń gbà wẹ̀ ọjọ́ alhamis èèyàn máa ń gbà wẹ̀ ọjọ́ alẹ́tìnẹ́yìn ọjọ́ àtìní tẹ́gbà àwọn ẹgbẹ́ méjèèjì yóò lè má gbà lọ́sẹ̀ kan tẹ́lẹ̀ náà wọ́n máa fi tẹ̀lé lánàá nàbì sallallahu alaihi wasallam kò sí tó tún nípa ọmọ gbà lóṣù rọ́jàbù náà torí pé wọ́n ti máa gba arú rẹ̀ tẹ́lẹ̀ náà ṣùgbọ́n ẹ̀ tí ọ̀tọ̀ onáà nípa ọ̀bẹ̀rẹ̀ àwẹ̀ rọ́jàbù láti bẹ̀rẹ̀ olóòbájá àdádálẹ̀ kò sínú lànà nàbì Muhammad sallallahu alaihi wasallam gbogbo ṣe ṣe bí para rẹ̀ ìtànàbí ń ṣe kò mójútó ni à ń ṣe ọpátì èyí tí ọ̀sọ́ fún akásí ó ń bẹ nínú béèyàn ṣe máa fi àjẹrà rẹ̀ lásán lórí àtàn torí ìdè eléyìí báyìí èèyàn púpọ̀ ní gbà tẹ wá fẹ́ sọ pé kọ̀dà kọ̀dà tẹ̀ kọ̀dà torí pé èèyàn tó pọ̀ jù náà ní kèfèrí láyé mùsùlùmí èèyàn díẹ̀ làwọn lẹ́gbẹ̀ẹ́ kèfèrí ti ń bẹ láyé èèyàn tó pọ̀ jù láyé àṣìṣe làwọn máa ṣe àwọn èèyàn tó kéré ní máa ṣe dọ́gba bọ́lọ̀ ti ṣe ṣe súnà lé ayé mu láti jọ tó ti dalẹ̀ ayé lẹ́yìn rẹ̀ káwọn ti fẹ́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 اللهم حسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة واجعل اللهم كل قضاء قضيته لنا خيرا اللهم لا سهلا إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا اللهم فسهل لنا أمورنا اللهم فسهل لنا أمورنا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حتى توقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله